ẹ káàárọ̀ gbogbo ilé o ẹ káàárọ̀ ẹjọ ẹgbà wa ó ní ọwọ́ ọní ọ̀fun Ifẹ̀ o ní ibi eh, a ní òòṣà kan tó wà ní Dangote ń bẹ yẹn Dangote refinery ń bẹ yẹn wọ́n ti wá Dangote ti poríṣiríṣiríṣiríṣi àwọn èèyàn wa nígboro ni ó ti poríṣiríṣi àwọn àfa ó ti pọ̀ àwọn babaláwo oríṣiríṣi wá pé kí wọ́n wá gbé òòṣà yẹn kúrò ń bẹ wọ́n rí gbé wọ́n rí òòṣà yẹn gbé wọ́n lọ sí ọ̀dọ̀ ọní ọ̀fun Ifẹ̀ wọ́n lọ bá Dangote lọ bá wọ́n pè wá wọ́n ní àwọn tó wà lábújá náà wọ́n lọ wọ́n lọ ọjọ́ wá síbẹ̀ nìkan bí ìjẹta Ọọ̀ni of Ife ẹ àwọn èèyàn wá síbẹ̀ igi tẹ́ ń wò yẹn igi tẹ́ rí pé mo sẹ́ndì tí ẹ ń wò yẹn igi yẹn igi ìrókò ni igi yẹn ti wà ń bẹ̀ àwọn bàbá bàbá bàbá bàbá bàbá wa ó wà ń bẹ̀ òdodo náà ń bọ igi yẹn ìdósun ibibẹ yẹn ìdósun ló ní gbogbo ibi tẹ́ ẹ rí yẹn ìdósun ló ní gbogbo ibẹ̀ igi ìrókò yẹn ó ti pẹ́ tó ti wà ń bẹ̀ táwọn bàbá wa ó dín dín náà ti ń bọ igi yẹn wọ́n ti rí ṣe wọ́n ṣe wọ́n rí ṣe tì wọ́n ló gbé Ọọ̀ni of Ifẹ̀ wá bẹ́ẹ̀ sìn Ọọ̀ni of Ifẹ̀ òun ló wá ló wá lọ ló wá ló kọ́ àwọn èèyàn wá tán fi lọ wó igi yẹn àgémọ̀ ẹ̀ àgémọ̀ ẹ̀ òun ló gé yẹn àgémọ̀ ẹ̀ òun ló gé yẹn orí ọba tó wà yẹn kò ní pẹ́ńbẹ̀ ní orí ọba tí ó wà yẹn kò ní pẹ́ńbẹ̀ ẹ bá wa ṣí ẹ̀ káyìkiri ẹ bá wa ṣí ẹ̀ píkṣọ̀ yẹn ẹ bá wa ṣí ẹ̀ káyìkiri báwọn ọba àwọn ọba ilẹ̀ yorùbá bọ́n ṣe ń jẹjẹkújẹ káàkiri bọ́n tán lè jẹ́ pé ká gbọ́ òmìnira wa àwọn òòṣà wa àwọn haúsá ń pa àwọn haúsá ń pa fẹ́ ọ̀n kó fún àwọn ọba wa wọ́n pa àwọn òòṣà tó jẹ́ ilẹ̀ yorùbá wọ́n parẹ́ wọ́n torí owó wọ́n ti jẹjẹkújẹ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí àkí ẹ bá wa ṣí ẹ ẹ bá wa ṣí ẹ fọ́tò yìí ọ̀nà fífẹ̀lẹ́ rí yẹn tó gbé yámbélà sórí ẹ̀ yẹn ọ̀nà fífẹ̀lẹ́ rí yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ ìdótun ló ti wá ṣe ìdótun ní bẹ̀jùlẹ́kì ní Dangote refinery ní igi yẹn. jẹ́ kí ẹ máa àmúmọ́ra ẹ máa lẹ́kì a lọ́wọ́ yín gidigidi tẹ́ ṣe bí ọmọ akọni. tẹ́ ẹ ṣe bí ìran Yorùbá gidi ó ti pẹ́ tẹ́tí mú mọ́ra bọ́tínú wá dùn ẹ kígbe fáyé ọ̀ọ́ni ọ̀ọ́ni ọ̀ọ́ni ṣé àbámọ̀ ni ká fi ẹ́ jọba lórí wa ìwọ lọ gégi àṣàbáláyé a ní ọmọ náyà o ṣé wo gbọ́ nínú ìtàn ni ipe ọba aláṣẹ èkejì òrìṣà ìwọ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ òrìṣà a ní a ní torí àṣẹ four one nine lọ ní four one nine ní ẹ̀nà gbogbo bóyá ń ṣe lórí ipò ó ń ṣe bí four one nine ó torí owó ó lọ bá wọn géègì àṣàbáláyé igi àṣẹ̀báláyé àṣẹ̀báláyé ó bá wọn gé ẹ àwọn ayé ti sọ fún ẹ wọ́n ní àgẹmọ ni o àṣẹ́gun àgẹmọ ni àṣẹ́gun àṣẹ́gun àwọn onílẹ̀ fàṣẹ sí i ẹ̀gbọ́n o a dá èmi láti wá gbàràn Yorùbá lẹ̀ ni o ẹ gbà bẹ́ẹ̀ Ọlọ́run dá mi láti wá gba àwọn ìran Yorùbá sílẹ̀ ohun tó bá gbà la máa fún o. ẹ gbà bẹ́ẹ̀ o ọwọ́ ọmọdé kan kì í kági ó ṣe o ọwọ́ yín ò lè ká Yorùbá o irọ́ lẹ̀ ń pa o ìwọ lọ gẹ́gẹ́ àṣàbáláyé ṣé àfojúdi ni ọ̀ ní àbí èdì nítorí owó ẹ kò sí wàhálà àìmọ̀ṣẹ́ kan ọmọ orogun. lótorí ọmọ orogun borí gbóná àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ odó ló mú tó ń lagi mórí yẹ àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ ọlọ́ta ló mú ata ló mú ọmọ ọlọ́ tí wọ́n fata rò tó ń fi òun ro ata lò ròyẹ́ lójú. wọ́n ti dá ẹ lóhùn láti ibẹ̀ jùlọ kí wọ́n ní àgẹ́mọ́ àgẹ́mọ́ àgẹ́mọ́ àgẹ́mọ́ àgẹ́mọ́ ló gé kó wẹ̀ nínú ẹgbẹ̀jì oògùn àwọn tó ń sà tó ń fi aláṣẹ èkejì òrìṣà ló jẹ́ ìwọ wá gbójúgbóyà ogórìṣà lórí àgẹ́mọ́ ló gé igi àbáláyé ìwọ ìwọ àyìmọ́ṣẹ́kọ̀ ẹ̀ wọ́n ti sọ fún ẹ̀ ó lè pẹ́ lórí oyè yẹ o ó lè pẹ́ lórí oyè yẹ o ó lè pẹ́ lórí oyè yẹ o àwọn alálẹ̀ rí sọ fún ẹ àfi tó bá jẹ́ pé àwọn alálẹ̀ kan ló gbé e síbẹ̀. Si tó bá jẹ́ àwọn alálẹ̀ kan ló gbé ẹ síbẹ̀ wàá jẹ lọ o bọ́ tó bá jẹ́ àwọn alálẹ̀ tí wọ́n tepo tí wọ́n tọ́tí tí wọ́n dobì ó lè pa níbẹ̀ o ó lè pa níbẹ̀ o ó lè pa níbẹ̀ o ìwọ ó tẹ gíbọ Yorùbá lójú a ní gbogbo wákàtí kàtí àwa máa stop ẹ̀. Eh yorùbá máa kú olóko ẹrú yorùbá máa kú olóko ẹrú gbogbo ẹ̀yà alábọ̀dé tẹ́ ẹ ṣe lórí ẹ máa fẹnu fẹ́ra o ẹ máa kú ojú lọ́nà o láti fẹnu fẹ́ra yín o oṣù wo gbogbo yín máa pé èmi nínú yín àfọwọ́fà ẹ̀ èmi nínú yín àwa la máa lù yín pa àwa la máa lù yín pa àwa la máa lù yín pa torí pé Yorùbá ò tí ì máa pa yín lẹ́nu yín ṣe ń yọ̀ ní Nàìjíríà ṣiṣẹ́ fẹsẹ̀ kọ́ dúró tábà bẹ̀rẹ̀ sí ní pa yín nílẹ̀ Yorùbá ogun ẹ̀ máa fọ́ lójú o ó máa fọ́ lójú o ìjọ ta bá wùwọ́ ọmọ yíbò fún yín ó máa fọ́ lójú o. ọmọ ó máa gbàlejò kú ó máa gbàlejò kú àwọn alálẹ̀ ní sọ fún ẹ Oòduà ó ní kí n sọ fún ẹ ìwọ àrólé òun òun ṣe yàmàyàmà òun ṣe játijàti torí owó ìwọ lọ gẹ́gẹ́ àbáláyé ológẹ́gẹ́ àbáláyé àwọn ayé ti sá fún ẹ o wọn náà gémọ ni o àgémọ ni o àgémọ ni o ò ní gẹ̀mí lẹ́yìn ẹ̀ àṣẹ ò ní gẹ̀mí lẹ́yìn ẹ̀ àṣẹ ò ní gẹ̀mí lẹ́yìn ẹ̀ àṣẹ kó wà nínú ẹgbẹ̀jì oògùn kí babaláwo ayé máa ṣe fún ẹ torí pé babaláwo ọ̀run ò lè ṣe tó bá pẹ́ àwọn yẹn wọ́n máa reject ẹ tó bá pàdé ọ̀run wọ́n máa reject ẹ tó bá poṣó ọ̀run wọ́n máa reject ẹ ìwọ lẹ́lẹ́ṣẹ̀ igbákejì òrìṣà ó dẹ̀ gbójú gbóyà ojú òrìṣà lórí ojú òrìṣà lórí àgémọ àgémọ àgémọ gbà àwọn ayé àtàlálẹ̀ ọ̀ọ́ni ohunkóhun kò gbójúlé o ti gàgé mọ́ o torí pé gbogbo ohun tó gbójúlé èèyàn ló ṣe fún ẹ o kì í ṣòrìṣà.